God awaits you all. Oh, Jesus is love. àlàbà yín kódà ọlọ́run ọba mi ìwọ náà ni o àtúndúpẹ́dúpẹ́ lónìí àfọpẹ́ àfihàn ògo ọlá fún olódùmarè ọba mi tó ti ń bẹ káyé tó máa bẹ ọba tó ti máa bẹ nígbà táyé ò ní sí mọ́ ọlọ́run ọba mi ìbà rẹ lónìí ìbà àfọdúdá ayé ọba tó ní gbogbo ẹran ara agbẹ́ọ̀gá lónìí o àṣeyín lọ́ba tìrípẹ́yìn náà lọ́lọ́run wa títí ayé làá máa gbé yín ga láàmú yìnyín o fún oore ọ̀fẹ́ ńlá tẹ̀ ń fún wa tá a tún fi wà láyé wà láàyè tá a tún bẹ̀ láàyè ara wa àwa dúpẹ́ lónìí torí pé ọmọ tó bá mọ onúròyìn ò mọ̀ pẹ́ dá aṣọ lóró tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ́ni oore mélòó la sọ sórí àlàáfíà ní oore jíjẹ mímu àti oore àlàáfíà tó péye tọ́lọ́wọ́n ọba fún wa ẹ̀yin náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba lónìí ẹ ṣàlẹ̀ ábìrìlá ẹgbẹ́ lọ́wọ́n ọba ga ẹgbẹ́ tóbi níbikíbi tí ẹ bá wà fún àlàáfíà tó fún yín tí ò fíafíà. máa bá láyé tí wà láyé ọjọ́ rẹ̀ bàbá wa ẹgbẹ́ rẹ̀ wọ́n yí lára ìgbà àtàsìkò wá kọlọ́wọ́n ọba kó fi bẹ̀ wá kó mọ́ fi ni wá lára ká mọ̀ báyé ká mọ̀ báyé ní ká mọ̀ bá ìgbà lọ ìgbà káwa ni ká lògbà kígbà ó mọ̀ ṣe lò wá. ìjẹ́jọ́ náà rèé ta ti ń dágbére fúnra wa lórí ètò a tún lọ lónìí a tún padà lọ níjọ́ mẹ́jọ a tún padà lónìí ó tọpẹ́ ojú ọpẹ́ lọ ọpẹ́ náà láti fọlọ́wọ́n ọba mi torí pé òun náà ni ọ̀gbọ̀gbà tí mo gbà láì rárá adúpẹ́dúpẹ́ lọ́wọ́ elédùnmarè ọba mi àtẹ̀rẹ̀ kárí ayé ẹni tí ò bá lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àkọ́dà abaramu oore jẹnirú èèyàn bẹ́ẹ̀ ẹ ẹ jẹ́ ká mọ̀ dúpẹ́ torí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọba tó jẹ́ tó pa wá lánàá tó tún jẹ́ aláàárọ̀ yìí ìmọ́lẹ̀ tá a jí sí lónìí ọ̀pọ̀lọpọ̀ ló ti dẹni tí a ti gbé gbìn ọ̀tọ̀lọpọ̀ làwọn èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ló gbé wọn dọ́gba ẹ̀wọ̀n ọ̀pọ̀ làwọn tó jẹ́ wípé kódà wọ́n ń bẹ lórí àkẹ́tì àìsàn báyìí ọlọ́wọ́n ọba àbí ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba àwọn tó sì wá ń bọ̀ yìí náà kọ́ lọ́wọ́n ọba mi kó tù wọ́n láà kó tù wọ́n nínú adúpẹ́dúpẹ́ lọ́wọ́ Elédùmarè lónìí ọba tó fún wa lóore ọ̀fẹ́ ìyìn ògo náà rẹ dánsákì rẹ Olódùmarè ẹ mà kú lé nínú ilé yìí o ẹ kú lé làkàrà alẹ́ rẹ wà láàkérò ọ̀nà ẹ kújọ́ méjì mẹ́ta làákìrẹ̀ ni mo bá tújọ́ méjì mẹ́ta tá a ríra wa ẹ̀yin tèmi báwo ni ṣe wà dáadáa ṣe wà kándọ ẹ̀yin tèmi ìjìnlẹ̀ bámbá báwo ni ṣe dáadáa ni mo bá yí àláfíà àkọ́bí gbogbo lẹ́kọ́ ṣe gbogbo ẹ̀ ń dùn ṣó ń bọ́ọ̀bù ṣó ń rọ́ọ̀sì ṣẹ́yìn tèmi gan ṣó ń gbá yágíyágí lọ́dọ̀ tí náà ń bẹ̀ ń wò bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lórí ètò lónìí àjọ̀gbádùn ara wa dọ́ba bó tún gbogbo ẹ̀yin lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà gbogbo ẹ̀yin ọ̀sọ̀kúlù ìlú gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin pátá náà ni mo kí o lọ́ba lọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin ìyálé bàbá lé pátá náà ni mo kí ọmọdé ilé àgbà lé mo kí yín o gbogbo ẹ̀yin àfà gbogbo ẹ̀yin wòlíì ẹ̀yin ìmáàmù ẹ̀yin ṣéèkì gbogbo ẹ̀yin prophet and prophetess mo kí yín o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátá náà ni mo kí torí pé ṣẹ̀ṣe la gbà gbogbo ẹ̀yin pátá náà ni mo kí nínú ilé yìí pé ẹ dédé àsìkò yìí níbikíbi tẹ́yin bá wà ní Europe ní ní Nàìjíríà ní níbikíbi tẹ́ ẹ bá wà mo kí gbogbo yín tọ̀wọ̀tọ̀wọ̀ tàkúrẹ́ tàkúrẹ́ tòǹdó tòǹdó mo kí yín tẹ̀gbá tẹ̀gbá tìjẹ̀ṣà tìjẹ̀ṣà tìbàdàn tìbàdàn tẹ̀kọ́ tẹ̀kọ́ ti gbogbo Yúróòpù lápapọ̀ pátá ni mo fi kí gbogbo yín pé ẹ mà kú ilé o ṣe dáadáa làbá yín á wíkẹ̀ndì lónìí ọlọ́run ọba mi yóò jẹ́ ká ṣọ̀pọ̀ rẹ̀ lókè pẹ̀ á nífẹ̀ẹ́ ṣàṣemọ́ o òní ni ọjọ́ sátidé ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kọkànlá ọdún 2018 adúpẹ́lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi tuntun fún wa lórí ọ̀fẹ́ oṣù nùfẹ́mbà oṣù tí ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nu dìsẹ́mbà tí ń kànlẹ̀kùn ọdún tí ń súnmọ́ àwa náà ń súnmọ́ ọdún ọdún parí lọ ọlọ́wọ́ ọba mi kò ní jẹ́ kí wọ́n fi ẹ̀mí ẹ̀mí àti wọn ò ní fi parí ọdún yìí ó láṣẹ Èdùmàrè nínú ọlálá àti àlàáfíà gbogbo yín pátápátá náà ni mo kí gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin oníṣòwò gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátá náà ni mo kí yín gbogbo ẹ̀yin wakọ̀wakọ̀ ọmọléèwé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ nínú ilé o gbogbo ẹ̀yin oníṣòwò mo kí yín o pé ẹkú dédé àsìkò yìí a kú sátidé òní òní náà ni ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé yóò tù wá lára o gbogbo ẹ̀yin tèmi tó sì jẹ́ pé lóní fàájì náà lọ bá dé lónìí kò kí yín o àwọn tèmi ó wà ń bẹ̀ gangan mo kí gbogbo ẹ̀yin náà pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa fàájì unlimited lágbo fàájì náà láwa yìí níbi tá ti máa dábí ẹnu tá ti máa rọ̀ bí òwe ibi tí fàájì ó ti máa ṣàn tí ó mọ gbọmọ kan lórí ètò náà ẹ jẹ́ kájọ mọ́ mú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà mú bọ̀ náà kájọ mọ́ bá bọ̀ bẹ́ẹ̀ mú bọ̀. Thank you. darapọ̀ mọ́ mi lórí ètò mo kí yín o ìyá mi ẹ káàbọ̀ sórí ètò Fara Fadrak ẹ káàbọ̀ sórí ètò wọn ni ẹ̀lọ́ ìyá àbàdàn àwọn ni àwọn lakọ́kọ́ jọ já ètò yìí lójú ẹ ṣeun Fara Fadrak mo rí yín bẹ̀rù ẹkú weekend ìyá mi olúyọmí olúmọlé àwọn náà wọlé gẹ́rẹ́ ẹ káàbọ̀ sórí ètò ìyá mi wọn ni ẹ̀lọ́ my dear sister and happy weekend wọn ni thank you lord for another weekend ọ̀pẹ̀ ní fẹ́lẹ́dùmarè mú kí yín o ìyá mi àbẹ̀kẹ́kẹ́ ìdè ìyá mi dáadáa ẹ ẹ pẹ́ fún mi wọ́n mọ̀ rí yín bá ìyá mi wọ́n ní happy weekend ìyá àbàdàn ṣeun ìyá mi olúyọmí olúpọnlé ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ìyá mi ojú òní tì yín olórí muinat náà ibi general gbogbo general káàfàtànú lórí ètò ẹ ṣeun ṣe ìyá mi general mo kí yín ìyá mi náà ibi ẹ ṣeun ṣeun ẹkùjọ méjì ẹkùjọ mẹ́ta happy weekend lónìí òní ọ̀dà yọ sọ wá ọ̀sẹ̀ yìí àárí tí a ṣe lágbára ìṣe Èdùmàrè gbogbo ẹ pátá náà ni mo kí káàbọ̀ sórí ètò ìwọ ló yẹ láti bá òdo ìwọ ló yẹ bàbá ìwọ ló yẹ ìwọ ló yẹ láti sí lórí ètò náà lọ́wọ́ àyí fàájì unlimited unlimited fàájì lẹ́tọ̀ lágbo fàájì rẹ̀ pẹ́lẹ́mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà rẹ̀ ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín rẹ̀ wọ́n náà lọ́ní pírẹsẹ̀ntà yín asọ̀rọ̀ tẹ̀fẹ̀tìmọ̀ràn ọ̀yájú ọmọ yìí rèé sì pàṣíwájú bàbá ajímọ̀sára ẹ̀jẹ̀ wà fún gbogbo uk mìíràn ni mò ń kí í káàbọ̀ sórí ètò yìí níbikíbi tí ẹ bá wà tẹ̀ ẹ ti ń gbọ́ mi iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv náà lẹ já sí yìí ètò tẹ́ ń gbọ́ yìí náà ni fàájì unlimited ẹ ṣí iléeṣẹ́ yà ó bẹ́ẹ̀ lẹ̀ ti ṣe ètò gbọ́ iléeṣẹ́ wa náà lẹ wà yìí níbi tó ti mọ rosy tí gbogbo ó ti mọ dùn yùngbà mọ́ra wọn entertainment program lélẹ́yìí mo sọ fún yín ọmọ ńlá dùn oyin wà ńbẹ̀ ṣúgà ńbẹ̀ ńbẹ̀ hypertension ò sí high blood pressure ó ti fò lọ́wọ́ aláìrònú ò sí lọ́rọ̀ tiwa torí pé tá a bá ti wà lórí ètò yìí wà láì fàájì ọmọ sàn ní gbogbo ọmọ alúra wọn yóò wà mọ́ lẹ́sìkẹ́ lórí ètò ọlọ́run ọba mi wà láì ọkọjá rádaràdà lórí ètò lónìí entertainment program ni ẹgbẹ́nu sí wà láì kìí ṣe poison. ogun bá gbèrò mọ́ wọn ní ìgbàlejò. bàbá yági tí gbogbo ẹ̀ kún mú òbí ìdodo ẹ̀ máa sọ fún ọpọlọ́wọ́n ọba yín náà ló ṣe é bàbá mi Ismaila Ọdúnnídé mo mọ̀ kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ dédé àsìkò yìí happy weekend to you sir ṣe dáadáa ní àwọn èèyàn wa lọ́nkọ́. ètò yìí ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín ẹ sì láǹfààní láti bẹ̀rẹ̀ fún orin tẹ̀fẹ́ lórí ètò bá ṣe mọ róòlù ẹ̀nu láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ á sì mọ fúnra wa lẹ́fẹ̀ẹ́ àríyá gbogbo ẹ̀ náà la ọgbọ́n àmọ̀ fi kọ́ra wa lórí ètò bá ṣe ń ju ẹ̀fẹ̀ náà láàmú ju àṣà náà láàmú gbẹ̀rẹ̀ wa mọ̀ràn gbogbo ẹ̀ náà ni ọmọ ọlọ́kùn lórí ètò yìí ẹ ṣáà ti mọ bí ṣe ń lọ lórí ètò pẹlẹ́mi ọmọ yín wọn là ń lólè yín náà ni ìyá àbàdàn ṣe dẹni tí ò mọ páídá wà láì ó ń ti sọnù wé rí e. Thank you. iléeṣẹ́ àbílẹ̀ rédíò wá wo ètò fàájì unlimited wà láì kí gbádùn ọmọ ọbọ̀ káyọ̀ ó sì mọ wọlé rẹ̀. mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ ọ̀bí pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ṣe ọjọ́ ọ̀bí lánàá lónìí ẹ̀yin tẹ́ ṣe lọ́la gbogbo ẹ̀yọ́ ọmọṣù november pátá náà ni mo kí láì dẹ́nì kankan sí happy birthday to you all gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe pátá àtẹ̀yin tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ mo kí gbogbo yín pé agbára ọlọ́run ẹ̀ ṣọ̀pọ̀ ọdún láyé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣayẹyẹ lónìí ọjọ́ ìbí ni ìgbéyàwó gbogbo ẹ̀yin tẹ́ ń sinmi ọrẹ lé ọkọ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fàyàwó fọmọ mo kí gbogbo yín o pẹ̀lú agbára ọlọ́run rẹ̀ ò ní tán lé wa gbogbo ẹ̀yin ọmọ ní graduation gbogbo àwọn graduation lẹ́nu iléèwé pátá náà ni mo kí bẹ́ẹ̀ ni lára wọn náà ni sísítà mi wà Christiana so good God ọmọ wọn náà ṣe graduation jẹta òde òní adúpẹ́lẹ́wọ̀ ọlọ́wọ̀n ọba torí ní tá a fẹ́ ká mọ̀ wáyé wa ṣe náà nù káwọn ọmọ wa mọ̀ ṣoríire lójú ẹ̀mí wa abá ìdílé wọn yòókù wọn kú oríire o ọmọ ọ̀gbọ́dọ̀ kàwé fọ́dún mẹ́ta ah, ah, kó sì gboyè kó gboyè jáde lẹ́nu ìwé kó ṣàṣeyọrí wà láì ọ̀pẹ́ ńlá ní fẹlẹ́dùmarè gbogbo ìdílé oyè lékè pátá mo kí yín o Christiana so good girl ẹ ṣeun mi ẹ ẹ kú ọ̀rọ̀ ọmọ làgbàrọ ọlọ ìṣẹrẹ ni ó fi ṣe láṣẹ Èdùmarè. gbogbo èyí tó máa ń sì ṣe gíráàdì generation náà pátá la kí o ẹ̀yin tá a mọ̀ àtẹ̀yin tá a mọ̀ ẹ bọ́mọ wa bá ń ṣoríire kọ́mọ ó kàwé kó gboyè rẹpẹtẹ kó ṣoríire kó kàwé jáde kódà ọpẹ́ ni ìdùnnú ni fáwọn òbí ìdùnnú oríire òbí ni kọ́lọ́wọ́n ọba kó jẹ́ káwọn ọmọ tiwa náà ṣoríire gbogbo àwọn tó mọ wa náà ń bẹ lẹ́nu ìwé àwọn tá à ń retí eléyè náà yóò bá wa láyọ̀ kò ní bá wa nu sàárè lágbára ọlọ́run àwọn ọmọ wa náà wọ́n yàn wọ́n wà á yanjú gbogbo ẹ̀yin pátá náà ni mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣòkú àgbà tẹ̀ ń ṣèrántí òkú àgbà gbogbo ẹ̀yin ti jẹ́ wípé tó ẹ̀ ń ṣe ẹ̀ ń palẹ̀mọ́ fún ọdún tàbí kórè tàbí ẹ̀ ń ṣe àsàlátù ni ẹ fẹ́ ṣe wàlímọ̀ ni gbogbo kóhùn tẹ fẹ́ ṣe ni mọ́ṣáláṣí yín á kí ẹ̀yin náà pé lágbára ọlọ́run ojú wa yóò mọ̀ ríre ire báyìí náà lójú wa mọ̀ rí àní rí dààmú agbára ṣe Èdùmàrè. ọlọ́run wà lórí ṣọ́ọ́ Samson Dúrósinmi mọ̀mọ̀ rí yín lórí ètò ẹ̀ka àbọ̀ ẹ̀kú wíkẹ́ndì lónìí bó ni bó ni wíkẹ́ndì yín bolo ka yín mọ ẹja mi sí lórí ètò ẹ̀jẹ̀ mọ̀ bẹ́yìn náà ṣe ń lòlù wíkẹ́ndì yín níbo ni wíkẹ́ndì ká yín mọ́ báyìí ẹ̀ ń bẹ́ nu lé ní ẹ̀ ń bẹ́ lẹ́nu iṣẹ́ abẹ́yìn bẹ lórí bẹ́ẹ̀dì ẹ̀ ń bẹ́ ń kíṣì ní ẹ̀ ti ń bẹ lórí àríyá ẹja mi sí lórí ètò ẹ̀jẹ̀ kì í mọ̀ bẹ́yìn náà ṣe ń lòlù ẹ̀. wọ́n ń wọ́n sọ̀rọ̀ làbọ̀ ẹ kú ojú ọjọ́ bó ti rí bọ́ọ̀ ní ṣe gbogbo ẹ̀ ń dùn o ẹ bàbá mi ń kọ́ ẹ bá ń kí lé ẹ kẹ́hìndé adékànbí ajé wọlé mo rí yín bẹ̀ òun yín pásá ni mo kíkọ́ àbọ̀ sórí ètò bàbá mi Thompson dúró sí mi ẹ̀ ṣe òmùrọ̀wọ̀ yín. palẹ̀mọ́ agbára ọlọ́ ìkórè wa ọjọ́ sunday náà ni láti ìjọ ccc breeze of god parish tí ó wáyé lọ́la sunday yìí ni ó wáyé on the twenty fifth of november lọ́la òde ìdí ó wáyé ní wilson tax hall ní number one onse street eh, london sc fifteen one hb ìyẹn ní idati níbi ẹgbẹ́ car wash níbẹ̀ ni ó ti máa wáyé lọ́la òde yìí lábẹ́ olùṣọ́ àgùntàn mi prophet John John ìmísí olúwa gbogbo yín là ń retí lọ́la ẹ darapọ̀ mọ́ wa lọ́la níbi ìkórè ọdún kẹta yìí à yóò lẹ́tíkẹ́ wàlá yìí ó dùn yóò fàlà ń tàdá ní àwọn ìránṣẹ́ ọlọ́run olórin ọ̀gọ̀rọ̀ ni wọ́n kún bẹ̀ níbi tí àná ìsìn ó ti mọ́ flow tàná ìsìn ọmọ kọlura wọn torí ẹ̀mí tí ọmọ ṣubú lura wọn à ọlá yìí wàlá yìí ọkọjá rádaràdà níbẹ̀ lágbára ọlọ́run ẹ̀ gbogbo alápá gbogbo yín pátá là ń pè é pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lọ́la níbi ìkórè yìí CCC Breath of God Parish yóò dùn yóò lárinrin lọ́la pẹ̀lú ògo Elédùmarè bàbá mi kò kí yín ẹ̀kú iṣẹ́ Olúwa. Thank you.

lu àlùjọ sí yín bàdí ẹ dákun ẹ mọ́ rẹpẹtẹ ẹ mọ́ sùn lé ẹ dákun ẹ jọ̀ọ́ bí bá ti ń sùn ẹ̀yin náà mọ́ sùn tẹ̀lé torí lẹ́yìn ọ̀bá ti sùn láyé tá a wà yìí wà láyé òǹtọ̀hún yóò sùn débi ire rẹ̀ ni ẹ mọ́ sùn ẹ mọ́ rẹpẹtẹ lórí ètò bí bá ti ń làlùjọ sí yín bàdí ẹ yẹn ṣáà mọ́ kó mọ́ra ẹ mọ́ kó mọ́ra nulẹ̀. fi pèdè ara àtòrí pé ọmọ ẹlẹ́dẹ̀ ni mí mo pèdè báyìí mo pèdè ara àfágbà rẹ mo pèdè fọmọge rẹ bàbàjọ́ mo pèdè ara àtẹ́tí ẹ̀yìn àgbàlagbà àtọmọdé torí pé mo pèdè báyìí jíjẹ là á jẹ dé pípè là á pèdè mo pèdè ara ẹ mo sì mèdè jẹ kí gbogbo ó lè dùn náà ni ẹ kó lè lárinrin. കൂടെ kọ́lọ̀ ń sànú iṣẹ́ ìlú èbó ọ̀rọ̀ ọ̀run ẹlòmíì ti ṣiṣẹ́ pọ́tà tiẹ̀ ti bọ́n èèyàn tó ti fọ́ bí abọ́ hundred ẹ dákun ẹjọ́ ní ẹwà dé patí lẹ́yìn ọ̀bẹ̀rẹ̀ ìjọ lọ́nsàánú ẹ̀yìn ó ti gàn. ẹ ṣe mama mi Ismail Ọdúnìdé wọn ni yẹ́ ẹ̀sìn oyún oh, too much mama ìyá àbàdàn wa ẹ ṣeun bàbá mi mo kì í. àìdá èyí tí òye aláṣẹ ilé ìtura tó ń gbàgbọ́ ti ní abẹ́òkúta olówó lọ́kọ̀ mọ́ lára mi lòdì. bàbá kan bàbá sàmú sí dúró bàbá ajíbọ́lá kékeré olówó tún tó lò ṣàánú. lọ́dọ̀ yín wíkẹ̀ndì láwa yìí gbogbo ẹ̀yin tèmi bọ̀bọ̀ bẹ̀bí gbogbo ẹ̀yin homies àti gbogbo ẹ̀yin homies àná mi gbogbo ìpàtà náà ni mí ẹ má darapọ̀ mọ́ mi lórí ètò kájọ mọ́ rọ́ọ̀kì ẹ̀ lórí ètò yìí. gbogbo ayọ̀ báyìí ní sọmọ ọlọ́run ayọ̀ láàmọ́ rí àní rí dààmú bẹ́ẹ̀ la àní rí fòró àní fòró àní dààmú lágbára ọlọ́run December ó ti ń kànlẹ̀kùn gangan ó ti ń súnmọ́ wa àwa náà wá ń súnmọ́ àwa jọ ń súnmọ́ra wa báyìí kọ́ lọ́wọ́ ọba mi kó jẹ́ kí gbogbo wa pátá ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún àṣẹ lókè pẹ̀ èyí tó sì ń bọ̀ lọ́nà yìí kọ́ lọ́wọ́ ọba mi kó jẹ́ ó bá wa láyọ̀ àtàláfíà ká lò ó nínú ayọ̀ àti ìdẹ̀ra ẹ tẹ̀bárẹ́ lòmíì báyìí ń bẹ níbi tó ká kò sí ẹ yóò tiẹ̀ súnmọ́ ọdún pé àlàáfíà ní pé bí oúnjẹ tàárọ̀ tí ẹ̀ bá tọ̀ sán yóò súnmọ́ ọdún pé pé àlàáfíà ẹ ó sì ń bá òun sùn ń bá òun jí torí pé bẹ́ẹ̀ dábàá lálàáfíà ṣe jíjẹ àti mímu olúwarẹ̀ ọkọ̀ gbé ibì kan ni àmọ́ bó jẹ́ bá ń bẹ́lẹ̀ tí gbogbo ẹ̀ kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́ taṣọ gan kúnlẹ̀ rẹ́rẹ́ tí ọ̀wọ́ sálàáfíà níbo lèyìn ó gbé gbà ẹ̀ ìdí rèé ta fi mọ sọ wípé àlàáfíà rẹ ó jòun gbogbo lọ kọ́lọ̀ wọn bá kó mọ́ fi àlàáfíà kó mọ́ fi wọn gbogbo wa kálàáfíà gbogbo wa kó mọ́ di fíafíà lágbára ṣé Èdùmàrè lórí ètò náà láwàyí ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín bẹ́ẹ̀ sì rẹ ẹ sì láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ eyín ò lórí ètò fún ìgbádùn òpin ọ̀sẹ̀ yín àbáyín fi sí àbáyín gbé sí lórí ètò mo ní ẹjá mi sí báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yìí báwo ni wíkẹ̀ndì tì í náà ẹjá mi lé ẹjá mi sí lórí ètò ẹjẹ ń dààmú ẹjẹ ń rí gbọ́ bó ṣe ń lọ lọ́dọ̀ tì í náà níbo lẹwà ẹ̀yin bẹ́nu lé ni ẹ̀ǹbẹ̀ lẹ́nu iṣẹ́ abẹ́ǹbẹ̀ ní ẹnu òkòwò yín ẹ ẹ̀yẹn ṣáà ti já mi sí ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lọ́dọ̀ tì í náà fún ti òpin ọ̀sẹ̀ weekend rẹ bọ́ọ̀lù ẹ̀yìn ṣe ń palẹ̀ mọ́ fún kírísímàsì ẹlòmíì rẹ yóò ti búkú yóò ti búkú tíkẹ́ẹ̀tì báyìí pé wo ẹ gbọ́ òtútù ìpọ̀jù bí wọ́n ti gbẹnudé lẹ́nu iṣẹ́ báyìí mọ́ ń lọ òní wánu ẹlòmíì ti dẹrù jọba oko wọn ní òtí oko wọn lọ́dún ó ti dé bá ibo lẹ́yìn náà ó ti ṣe ti ibo lẹ́yìn náà ṣe ń palẹ̀ mọ́ rẹ̀ sí ẹlẹ́kùn ẹjọ́ ẹja mi sí lórí ètò ẹ̀jẹ̀ rí gbọ́ ẹyẹ kí wọn bó ṣe lọ lọ́dọ̀ tí náà lórí ètò ìlàwọ̀ yìí gbogbo yín pátá náà ni mo kí pé ẹ ṣeun ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí ètò station bẹ́ẹ̀ náà bá ti wá darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share rẹ̀ ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín sórí ètò kí gbogbo wa ká jọjọ gbádùn ètò yìí ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kí gbogbo wa ká jọjọ gbádùn ètò yìí lórí ètò náà ni mo ṣì wà yìí tí mo ti ń bá yín sọ̀rọ̀ tí gbogbo ẹ̀ ti ń lọ ní mẹ́lọmẹ́lọ ń bọ̀ náà. Thank you. Thank you. pé lágbájá bí lágbájá ò bá dé òun ò ní jẹun bí tàmọ̀dù ò bá dé òun ò ní wọṣọ bí tàmọ̀dù ò bá ṣe fóun kò sí bó ṣe fẹ́ lò gbèsè ayé òun torí pé o sì gbẹ́kẹ̀lé rẹ sọ́wọ́ èèyàn ni kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run ọba mi lónìí ọlọ́run ọba ló ní pé kí ẹ̀dá kí ìrírí ṣe ẹ̀dá ó dé èèyàn kọ́ ọlọ́run kàn lè lò èèyàn fún ọ ni pé lágbájá yìí ó yá lọ bá mi ṣe tàmọ̀dù yìí lọ bá mi ṣe lóore ṣùgbọ́n tó o bá rò wípé lágbájá ni ó ṣe ọ lóore tọ́lọ́run ọba ò bá ràn sí ọ ńkọ́ tí ò bá sóore rẹ lọ́wọ́ rẹ̀ ńkọ́ ó kàn máa pò yí ilé rẹ ni lọ́ọ̀bà máa lọ láàárọ̀ lọ́mọ lọ lọ́sàn-án lọ́mọ lọ lálẹ́ ọ lọ ọbẹ̀ ọ lọ fọṣọ ọ gbálẹ̀ ọba wọn dáná ọba wọn tọ́jú ọmọ mọ́mọ lọ léèwé ó mọ wá wò wípé kí ló wá dé pẹ̀lú bí mo ṣe ń ṣe sí lágbájá látijọ́ yìí wọ́n àti ẹ̀wò mi sí ẹ̀kẹ́ pé ìyá mọ̀ ń jẹ mí torí pé ọlọ́run ọba ọ̀ràn sí ọ ní mọ̀wulẹ̀ dààmú ara rẹ mọ̀wulẹ̀ yọra rẹ lẹ́nu ọ̀bá àfẹ́ ẹ̀kú bẹ̀ báyìí kò ní í ṣe ọ́ torí pé ọlọ́run ọba mi ò fore rẹ sí lọ́wọ́ kọ́dùn kọ́pọ̀ kó pẹ́ ọlọ́run ọba mi lónìí àfẹ́tọ́lọ́ bá rán sí yẹn nìkan ni ó ṣèyàn lóore. Thank you. láǹfààní láti béèrè fún orin tẹ́ fẹ́ fún ìgbádùn òpin ọ̀sẹ̀ yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká síta ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ bá ti fi ránṣẹ́ àáká síta fún ìbéèrè yín tí ẹ bá fẹ́ ìyẹn fún òpin ọ̀sẹ̀ yìí lórí ètò náà láwà yìí ìyá mi olùyọmí olùpọ̀nlé wọ́n ní please help me say happy birthday to my sweet sister adekemi tóògùn today is her birthday and um, uh, play Tọ́pẹ́ Àlàbí ìyá mi kẹ́mi fàṣàkì mòrí yìí lórí ètò tó tẹ̀ bá ń gbọ́ wọ́n ní kí a bá wọn kí àwọn màmá wa pé wọ́n kú àyájọ́ ọjọ́ ìbí wọn lẹ́ni ọlọ́wọ́n bá mi yóò jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá nínú àlàáfíà tí ó péye tẹ́ bá ń gbọ́ ìyá wa ìyá wa olúyọmí olùpọ̀nlé lọ ní kí a bá wọn kí yín o ìyẹn ìyàwó àdèkẹ́mi tóògùn láti lè ṣe wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà ni àti ń kí yín wọ́n ní pé èmi náà ni ọjọ́ òbí yín pé ká bá wọn kí yín pé happy birthday o ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá nínú àlàáfíà àti nínú ìdẹ̀ra tó péye pé kí ọlọ́run ọba kó fún yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà tẹ́ bá ń gbọ́ ìyá wa àdèkẹ́mi tóògùn àkìyìn ò wípé ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà àti àìkú ti ṣèbálẹ ọ̀rọ̀ ìyá wa oníyọmí olúpọnlé wọn ní ká bá wọn kì í kú ọjọ́ bí many many happy returns of the day ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọn ní ká bá wọn fún yín ní tọ́pẹ́ àlàbí fún ti ọjọ́ bí yín tó ìyá mi wọn ní ká fún yín tọ́pẹ́ àlàbí fún ọjọ́ òbí yín lónìí ọlọ́run bá yóò jẹ́ kí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní òkè pẹ̀ agbára àṣẹ ọlọ́run ọba mi ẹ máa bá bọ̀ náà lórí ètò ẹ pẹ̀lú ìyá wa adékẹ́mi tó ògùn fọsọjọ́ òbí wọn pẹ̀lú tọ́pẹ́ àlàbí òun náà ni a fi kí yín kú ọjọ́ òbí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò tv pẹ̀lú ìyá wa olúyọmí olùpọ̀nlé àwọn náà náà fi kíkí àti orí yìí náà fi ránṣẹ́ sí yín o ibikíbi tí ẹ bá wà. ni sọ́tẹ̀ tó fún yín lórí ọ̀fẹ́ láti wà láyé wà láàyè lẹ́ni ọpẹ́ náà ní fẹlẹ́dùmarè ìyàwó olúyọmí olúpọ̀nlé náà ní ká bá wọn kì í fún tọjọ́ bí. ìgbẹ́jà ni ìwọ lọ́wọ́ òun lè rí ọ̀rọ̀ púpọ̀ púpọ̀ ni ọmọ kọjá ọlọ́run ọba torí kò ti fún wa lórí ọ̀fẹ́ ó ti fún wa lálàáfíà ó ti fún wa ní ìfẹ́ tó péye ká máa jó ká máa yọ̀ náà ni ká sì mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. Thank you. àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ àáká a sì gbé ta fún yín. kí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lókè pẹ̀ lórí ètò oníbẹ̀ náà láwa yìí ẹni kí n sáré lọ sí ẹ̀ka àpolówó ọjà náà tí n bá tún padà dé ẹ̀ àmọ̀tẹ̀síwájú lórí ètò mú ń bọ̀ náà. aroko adako afurugbe fún odidi ojú kan gbáko àkókò ìkórè dé akórè ọlọ́run ó bá fèrè sísẹ́ wa torí bẹ́ẹ̀ a ń pe bá wa yin ọba olú ìkórè fún third adult harvest thanksgiving service ti ìjọ celestial church of christ faith of god parish tó wà ní one shonta social club number one onse street london south east fifteen one hb ṣé ń pe gbogbo ènìyàn takọtabo ìlú lọ́mọdé àti lágbà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àti lọ́gbàlọ́gbà gbogbo ẹni tó ti jàǹfààní lábẹ́ ìfàbúrúyàn prophet john john ìmísí ọ̀run ẹ máa bọ̀ kájọ dáwọ́ ẹ̀dùnú sí àjọ̀dún ìkórè àgbà ọdún kẹta ti ìjọ wa tó máa wáyé ní twenty fifth november two thousand thousand and eighteen ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tí a wà yìí bẹ̀rẹ̀ ní aago mẹ́ta ọ̀sán three pm pẹ̀lú àkòrí citizen of heaven philippians chapter three verse twenty àwọn olórin ẹ̀mí àwọn akọrin ìjọ àwọn ìránṣẹ́ ọlọ́run àti lókolóko lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ló máa wà nínú ilé lọ́jọ́ yẹn níbi tí prophet john john ìmísí ọ̀run yóò ti máa jẹ́ olùgbàlejò come let's celebrate the third adult harvest thanksgiving service of celestial church of christ breath of god parish situated at one shanta social club number one onsen street london Southeast 15, 1HB. Come, let's celebrate it together. The blessing of God awaits you all. Jesus is love. Hey, hey, hey, hey! Only 20 family pilgrims, the masters at Holy Land Pilgrimage. We are at it again. Jerusalem Pilgrimage. Are you a Christian? Do you love Jesus? Would you like to experience firsthand what our Lord passed through for us? Join Holy Trinity Family Pilgrims this year and witness the glory of God. Visit River Jordan, Mount Carmel, the Sea of Galilee, Nazareth, the birthplace of Jesus, Jericho, Gethsemane Garden, Bethlehem of Judea, the burial place of Jesus Christ, and many more of the historic places you have been hearing about in the Holy Bible. This pilgrimage is bound to enhance your understanding of the Holy Bible and bring you closer to God. As part of your experiences, you will climb the Mount of Beatitude, get baptized in River Jordan, visit the home of Mary and Joseph, Jesus' earthly parents, swim afloat on the Dead Sea. Present your prayer request directly to God at the Wailing Wall. In short, you will follow the footsteps of our Lord Jesus as he lived in those days. At Holy Trinity Family Pilgrims, your physical and spiritual comfort are our priority. Listen to someone who has experienced us. really enjoyed today. We moved around, we saw what they do, the culture and everything. And uh, that brings the better understanding of the Bible and even the man our Lord Jesus Christ to us. So we are more delighted and more more happier today, and the knowledge that we get today is uncomparable. Holy Trinity Family Pilgrims based in London will take care of your transportation, accommodation, guidance and tourism needs. We have been doing it and we will continue to do it. Spaces are limited, so you need to register now. Our prices are affordable. For more information, contact us at Holy Trinity Family Pilgrims, Albert Basin, Royal South Docklands, London E16, 2QY, or call Pastor Elijah Kumuyi on 079 846 348 98 or Captain Mother Hassan on 078 seven two one three seven nine five three. Our spiritual journey awaits you. bá sanwó wa díẹ̀ díẹ̀ títí di ìparí oṣù March bí ó bá ti di June òun náà ni àgbẹ̀lá e lọ sílẹ̀ mímọ́ Jerusalem one thousand six hundred and fifty pounds náà ni wọ́n pé owó insurance ti wà ń bẹ̀ owó medical treatment ti wà ń bẹ̀ hòtẹ́ẹ̀lì gbogbo ẹ ti wà ń bẹ̀ four star hotel ń bẹ̀ lẹ́ máa dé sí oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ breakfast lunch and dinner ó ti wà níbẹ̀ pákéjì yẹn tó le ó le gan á pákéjì yẹn halẹ̀ dáadáa ó ní ìdípẹ́ ṣẹ̀ ń dààmú gbogbo ẹ̀ pátá náà ti ṣe tó ti solid ìrìnàjò ojúmọ́ sílẹ̀ Jerusalem láti lè ṣe Holy Trinity Family Pilgrimage gbogbo ọ̀nà pè mí pé kẹ̀ wá kẹ́ ẹ wá jọ kẹ́yìn náà wá lọ fojú kanlẹ̀ mọ́ Jerusalem gbogbo àwa tá a lẹ́yìn Kristi ẹ̀ táwa náà fẹ́ lọ wò pé tó íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń kà ní bíbélì ṣe bẹ́ẹ̀ náà lórí ẹ wọ́n ti bẹ̀rẹ̀ látòṣù yìí pé ẹ lè máa sanwó yín deposit yín minimum three hundred pounds ẹ lè máa san díẹ̀ díẹ̀ títí wo oṣù kẹta ọdún two thousand and nineteen tó bá wá di june two thousand and nineteen on the seven lágbèdá lọ sí ilẹ̀ ìmọ̀ jerusalem kò sí ìpẹ́jù fẹ́yìn náà o ẹ tètè tara ṣàṣà ẹ ọlọ́run ọba ó dúró dè wá níbẹ̀ ẹ ṣeun ṣeun dúpẹ́. thank you unlimited náà lẹ́tọ̀ níbi tí àtijọ́ máa ń kíra wa kú òpin ọ̀sẹ̀ tàti máa ń kíra wa kú weekend pé báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín báyìí níbo lẹ́tọ̀ yín mo ló ka yín mọ́ bo ni weekend ka yín mọ́ ẹ já mi sí lórí ètò gbogbo ẹ̀yin homies gbogbo ẹ̀yin bọ̀bọ̀ bèbí gbogbo ẹ̀yin tèmi pátápátá gbogbo ẹ̀yin màmá àti bàbá wa nínú ilé gbogbo ọmọ iléèwé gbogbo wa pátápátá náà rè ẹ jẹ́ kájọ kájọ gbádùn ara wa lórí ètò yìí. látọwọ́ mega nine nine mega nine nine náà lélẹ́yìí àlùjọ́nù rẹ̀ òkè pọ́pọ́. ọlọ́pàá ló ń bọ̀ lọ́wọ́. 别了。 fún wa náà ni ọmọ wá a máa wá ẹ̀dá síra wa kí ló dé ti jẹ́ pé ibi ara wa náà la máa ń wá ìṣubú ara wa la máa ń wá a kì í fẹ́ kọ́mọ làkejì wa ó dìde ìṣubú rẹ̀ láàmú wá kí ló dé sí àwa ẹ̀dá tà nírú wà báyìí lọ́kàn wa dáradára ni àmọ́ kí ló dé tó yẹ pé àwa ẹ̀dá ara wa àwa náà láwọn tó ń gùn kètà á sì fẹ́ fà wálẹ̀ àwa aláàmọ́ tó dáa fún tó jẹ́ pé ọ̀nà bíi ó sì bàjẹ́ àwa náà wípé ó bímọ tínú rẹ̀ ń dùn tí gbogbo ayé àwa náà dúró àwa ẹ̀dá náà síbi kan wípé a sì mọ ọmọ òun mọ ọmọ òun bíi kí ló dé ẹ ẹni tó lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé ń ṣe fún gbogbo aráyé gan-an ẹ wò mí wọ́n sì mọ sápamọ́ síbì kan wípé kóńtọ̀ wo dolòṣì kó di tálíkà kọ́mọ wà kí sàkìkì lóde kí là ń gbé. ọ̀pọ̀lọpọ̀ àkúrí ni wọn àná ìgbésẹ̀ lọ.

kí ló dé ọlọ́run òkúkú mọ̀ ọlọ́run ọ̀kan tí ẹ̀ mọ̀ ọ̀kan tí màá ṣèwọ̀n bẹ́ẹ̀ ẹ̀dákun ẹgbẹ́ ẹ̀yìn èèyàn mi kí ni màá ṣe èèyàn bẹ́ẹ̀ tí ó sì mọ ọwọ́ ọmọlàkejì rẹ̀ pé bí kò wọ́n pa bí kò ń ba tiẹ̀ jẹ́ ẹ̀dákun kí là á pèrú eléyìí. ètùmọ̀lẹ́kùn kí ni mọ̀ ní o. pẹ̀lú eléyìí ṣé ẹ̀mí kan náà lápè ni àbí ká ló ní nǹkan ká ló rí nǹkan tí jẹ́ pé ń bànújẹ́ lára rẹ̀ ni àbí ìfẹ́ náà ni òtó tó fi dé jẹ́ pé kéèyàn máa ro bẹ́ẹ̀ tọ́mọ́là kejì rẹ̀ ṣé fẹ́ ni òtó ni àbí ká lẹ́mí kan ní gbénú ẹ̀. ìrẹ́ kọ́dá mi kú o wà ní láwọn náà wọ́n sì mọ̀ pé kì í ṣe nìyí nìkan irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ jantirẹrẹ irú àwọn èèyàn náà àwọn èèyàn tó rí bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹwọ́ rẹ̀ kọjá ẹwọ́ rẹ̀ kọjá. dọ̀mí bó ni o ṣàjẹun ọ̀gbá gbogbo ilé ńkọ́ ṣe gbogbo ẹ̀ ń lọ déédéé ọlọ́túnpẹ́ olùtọ́pẹ́ ẹ̀ẹ́dàmílọ́lá mo yín lórí ètò ẹ̀mọ̀ ṣeun ṣeun. ọlọ́wọ́n bá kọ́ fún gbogbo wa nímọ̀ ní kárímọ̀ nílò kárímọ̀ nílò gbà kámọ́ ṣerú owó. Thank you. mọ bínú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí yóò mọ rọ́mọ ẹni tọ́lọ́wọ́n bá dá tí ó rẹ̀ da ọmọ ẹgbẹ́ ẹ̀ tí ó sì mọ sọ pé inú rẹ̀ sì ń bí òun wà láì ṣe bí ló dàbí pé òun ọ̀pá ṣe ló dàbí pé tiẹ̀ ṣe lè ṣe láì ṣiṣẹ́ láì ro ẹ̀dá kò kí lórí bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé àwọn èèyàn báyìí náà pọ̀ rẹpẹtẹ ṣé àìnífẹ̀ẹ́ tó náà ni àbí ká sọ wípé ẹ̀mí kan ní ń gbénú wọn. dáàdì mọ́mí ẹ má rọra yín pé owó òsí lónìí òun ò wá lọ́la wàrà òsí lónìí wàrà ń tó bá di lọ́la. ọmọ òsí lónìí ni wàláyé ọmọ ń bọ̀ ọmọ ń bọ̀ lọ́la ọmọ ń bọ̀ ẹ̀yin ò ríṣẹ́ ṣe ní ẹ̀ríṣẹ́ ẹ̀rí kankan ọlọ́mọ̀dá ọlọ́mọ̀dún ọlọ́wọ́n bá mi mọ̀rora rẹ pin. ẹlòmíì ti rọra rẹ̀ pé ṣe ni ó dàbí kó lọ gbé pọ́ìsìn kó tiẹ̀ jẹ́ àbí kó pokùn so àbí kó tiẹ̀ para rẹ̀ mọ̀rora rẹ pin ọ̀la ó dáa. orí ló ti ṣe ọ̀la ọ̀la ọ̀rọ̀ tó ṣàlùkù lójú má lókun mi máa lò ó ètò máa rẹ́kùn kí ni máa lò ó orí ló ní ṣe. orí ló ní ṣe ẹ̀dá ẹ̀dá làyàn mọ́ adélé ayé akúnlé àyàndá adélé ayé san lójú wa kan gbogbo wa. ẹlòmíì ó tiẹ̀ mọ́ ọ̀rọ̀ aníbò lọ̀rọ̀ ń ṣe wá rí báyìí bóun ní nǹkan ṣe wá rí fóun báyìí njó ti béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ pé kí tiẹ̀ ní kí lọ́nà àbáyọ kí ni ń tọ́ ọyàn wá. tí màá bínú ọmọlàkejì wọn láì nídìí ẹ sì bá ń sọ lórí rẹ ẹdákun tẹ̀yin náà bá rò sí tó jẹ́ pé tó bá rọ ọmọlàkejì wọn báyìí ni wọ́n mọ bí wọn ní àdàbí kí wọ́n pa àdàbí kí wọ́n ṣeléṣe ẹlòmíì ò tiẹ̀ nílè mú mọ́ra yóò tún mọ sọ ọ́ta fáwọn èèyàn ni yóò mọ sọ síta kò nílè pa mọ́ra ṣáà ìnífẹ̀ẹ́ tó ní ká pè é àbí ká sọ wípé ẹ̀mí kan ní ń gbénu wọn ẹ ẹ bá ń da sí lórí ètò ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ studio number wa zero seven four five nine three five three seven nine nine torí fún àwọn tí wọ́n nírú èrò báyìí káwọn náà ó lè mọrú tí bá ń ṣe wọ́n ká lè mọrú àìsàn tí ń yọ wọ́n lẹ́nu bóyá wọn ó tètè yí padà kúrò nídìí irú ẹ̀. èmi èmi èmi èmi ni bàbá o. bàbá mi ẹ̀kẹ́ta ọmọ ọlọ́dí púpọ̀ bàbá mi jẹba ní ẹ̀ ní yọnu ẹ̀ ní dààmú wọ́n ní ìyá àbàdàn mú gbádùn yín ẹ ṣeun ṣeun bàbá mi dààmú ò ní bá ògbójú ayọ̀ sókè òmùrè ọgbọ́n sẹ́nu òdùn mi lójú. èmi nìkan táwọn la. èmi nìkan táwọn olúwàdé oore làlàlàlà. èmi nìkan táwọn olúwàdé oore làlàlàlà. ògèdè gẹ́gẹ́gẹ́ ó ti tàlágbà òwúrẹ́ òwúrẹ́ òwúrẹ́ tẹ́tẹ́. bẹ́ẹ̀ bá fẹ́ ń dá sí lórí ètò ojú òpó wa bẹ̀ ń ṣíṣí zero seven four five nine three five three seven nine nine ó lè lè fi pè wọlé ẹ̀yin tí ẹ bẹ ní nàìjíríà àbí europe ẹ lè pè wọlé sórí whatsapp wa lórí plus four four seven four five nine three five three seven nine nine ẹ lè pè wọlé kí ló dé táwọn míì tí wọ́n mọ̀ rí èèyàn ẹni tí wọ́n rí rí láyé wọn wọ́n rí rí o ẹ̀ẹ̀kan náà ni wọ́n rí inú ó sì mọ bí wọn wọ́n mọ ní kódà báwọn sì ṣe ń wo lágbá inú rẹ̀ sì ń bá wọn bí káwọn ó pa bí káwọn ó tiẹ̀ ṣeré bí káwọn ó tiẹ̀ káwọn ó ṣe nǹkan fún ni ẹ mọ̀ wá bí wọ́n lè pé kí ló ṣe fún yín á ní ìṣẹ̀lẹ̀ sọ fún òun ọ̀mọ́ rí bí òun ṣe rí inú rẹ̀ kàn bí wọn ni ẹlẹ́kùn ẹ̀yìn èèyàn mi ṣe ká sọ pé fẹ́ ni ò tó àbúrò àwọn èèyàn bẹ́ẹ̀ ò nífẹ̀ẹ́ àbí ká sọ wípé ẹ̀mí kan ní ń gbèrú wọn ní ń gbénu irú àwọn èèyàn bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀ jantirẹrẹ àmọ́ kí wọ́n lè mọ irú nǹkan tí ń ṣe wọ́n àbírú àrùn tí ń bá wọn jà àbá ìsàn tí ń ṣe wọn ẹ ọ̀nà láti gbé yẹ̀wò lórí ètò lónìí káwọn fi yùn táwọn fi tàkùrọ̀sọ lórí ètò ẹ káwọn náà lè mọ̀ ọmọrú àrùn tí bá ń ṣe wọn bóyá nǹkan tí wọn gbé lọ lé dókítà ní àbí wọn ní dìdì ní France ní ẹyẹ èèyàn mi ẹ̀yin náà bá ń sọ sí lórí ètò ojú òpó wa ìbẹ̀ ní ṣíṣí ẹ bá pè wọlé láti bá dá sí lórí ètò.

ni ìyá àbàdàn authentic àdànkẹ́ àdè tí wọ́n ń sọ tí wọ́n ń pariwo ẹ̀mí gángan lèmi wọn nífẹ̀ẹ́ lòmí ìṣe mí sẹ́ríkọ́mọ ẹlẹ́dẹ̀ ni mí ọ̀tọ̀lódò ọ̀tọ̀lódò ọ̀tọ̀lódò wọn fọ́ kọjára wọn ni ìyàtọ̀ ń bẹ ń bẹ ọ̀tọ̀láṣà ọ̀tọ̀láṣà ọ̀tọ̀láṣà wọn fọ́ kọjára wọn ni ẹ̀mọ́ fọmọwọ́mọ bẹ́ẹ̀ yà lọ fọmọwọ́mọ wà láì yóò lùkàn

ojú òpó wa ń bẹ ní ṣíṣí láti pè wọlé ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ ìròyìn ránṣẹ́ lórí ètò náà ni mo wà yìí. aago méjì náà ló kù ṣẹ́jú mẹ́wàá láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv tiwantiwa lára àgbàyídá èyí tó fìdí kalẹ̀ sí London ní United Kingdom níbẹ̀ náà la wà yìí tá a ti ń dábìí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe. no love. ìyá mi ẹ káàbọ̀ sórí ètò. sẹ́ni tí ń kọjá lọ jẹ́jẹ́ rẹ̀ ẹni tó dúró jẹ́jẹ́ rẹ̀ kí ló ṣe fún ọ yóò ní ọ̀ṣẹ̀hùn bóun ká ṣe ń wò nínú ń bíun irú àwọn èèyàn báyìí ṣé ká sọ wípé wọn ò nífẹ̀ẹ́ ni pé wọn ò nífẹ̀ẹ́ àbí ká ní pé ẹ ó ní nǹkan tí wọ́n rí àbí bóyá nǹkan kan ní ń gbénu wọn tí wọ́n fi ń hùwà bẹ́ẹ̀ irú àwọn èèyàn báyìí wọ́n pọ̀ lóríṣiríṣi wọ́n bẹ lọ́kùnrin wọ́n bẹ lọ́mọdé wọ́n bẹ lágbà tó jẹ́ wípé wọ́n kàn ṣàdédé èsì èèyàn wọ́n kórìíra rẹ̀ ní wọ́n mọ bí wọn ni kò sí tó ń tọ̀hún lè ṣe tó lè tẹ́ wọn lọ́rùn wọ́n sì mọ wá bí ànábì bẹ́ẹ̀ náà fún wọn pé kí lẹ́nu yìí ṣe fún ọ yóò mọ ní kò sẹ́wọ̀n òun ò kàn láì òun ò kàn gbá òun kàn èsì ẹ̀ nínú ẹ̀ mọ́ bí wọn ni ẹlẹ́kùn ẹ̀yìn èèyàn mi rú àwọn èèyàn báyìí kí ni ń dà wọ́n láàmú kí la lè pe irú wà bẹ́ẹ̀ sí ẹ bá dá sí i lórí ètò káwọn náà ó lè mọ irú àìsàn tí ń ṣe wọn àbí kí wọn lè mọ pé bóyá àkàbà ìní yọ wọn lẹ́nu ẹ bá dá sí i lórí ètò ojú òpó wa ń bẹ ní ṣíṣí mọ̀ ìpín mi ni mo ń lò àní nínú oore bọ́lá ń ṣe fún mi. bẹ́ẹ̀ sì rẹ́ ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò ẹ láǹfààní láti béèrè fún orin tẹ́ fẹ́ lágbo fàájì náà láwà yìí níbi tí gbádùn tó ti mọ ṣubú lura wọn lórí ètò no no no dull moment láwà yìí o undiluted fàájì lélẹ́yìn níbi tí fàájì ti ń ròpọ̀ tó ti ń ṣọpọ̀ ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín ẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́fẹ́ lórí ètò. ó ti dàgbà fún ọmọlẹ̀ máa wọ̀ lágbára lórí ọmọ. ó ti dàgbà fún ọmọlẹ̀ máa wọ̀ lágbára lórí ọmọ. ó gbé wọn lórí o ó gbé wọn lọ́dún o zero seven four five nine three five three seven nine nine ló gbé pè wojú òpó tàbí lórí whatsapp wa ẹ̀yin tẹ́ wà ní europe nigeria plus four four seven four five nine three five three seven nine nine lẹ́lẹ̀ fi pè wọlé ẹ ṣeun ìyá mi abímbọ́lá jp mo rí yín lórí ètò ẹ̀kú wíkẹ́ndì lónìí ẹ̀kú ojúmọ́ re. ó kéwọ́n gbọ́dọ̀ ó ti tẹ́wọ́n náà lò ó.

mi sí lórí ètò báwo ni wíkẹ̀ndì yín níbo lè tò níbo ló ka yín mọ́ ẹ̀yin bẹ́ẹ̀ nílé ni àbẹ́ ǹbẹ lẹ́nu iṣẹ́ ẹ̀ níbi òkòwò yín ni ẹja mi sí lórí ètò ẹ jẹ́ kí n mọ bó ṣe lọ lọ́dọ̀ yín ẹ jẹ́ kí n mọ bẹ́yìn náà ṣe ń ròlú ẹ̀ fún wíkẹ̀ndì yín ẹja mi sí lórí ètò báwo lẹ̀yin ṣe ń gbádùn ẹ̀ báwo lẹ ṣe ń gbádùn ètò yìí ẹ rí gbọ́ lórí ètò níbi tó ka yín mọ́ ẹ̀yin bẹ lóde àríyá ni ẹ ti ń bẹ níbi fàájì ẹ lórí ètò ẹja mi sí ẹ jẹ́ kí n mọ bẹ́yìn náà ṣe ń ròlú ẹ̀ bó sì jẹ́ wípé èyí tá a sọ tá a béèrè yìí náà lẹ fẹ́ bá wa dá sí ẹ láǹfààní láti pè wọlé ojú òpó wa òun bẹ̀ ní ṣíṣí láti pè wọlé láti bá wa dá sí i lórí ètò orí ètò náà la wà yìí lórí ètò yìí fàájì unlimited lágbo fàájì òun náà lètò yìí ètò yín ètò wa ètò gbogbo wa náà ni bó ti jẹ́ ètò àǹsọ̀ yìí náà lè fẹ́ bá wa dá sí nípa àwọn tí wọ́n máa ń wúrú wà báyìí tó jẹ́ pé èèyàn tí wọ́n mọ̀ rí tí wọ́n rí rí wọ́n sì tún wọ́n sọ ẹlòmíì ò tiẹ̀ yóò gbé sára pé hmm, lágbájá ìwọ̀n òfẹ́ ta sí ìwọ̀n òfẹ́ bá sọ̀rọ̀ òun láìkè òun òye òun láìkè òun tẹ̀fẹ́ nìkan kan bá ṣe níbi tí ẹlòmíì tó jẹ́ pé ẹlòmíì burú ẹlòmíì ò lè gbè sára yóò tún mọ sọ síta báyìí ni tí yóò tún sọ́kàn ẹni ọ̀hún gan yóò tún sọ́kàn lójú tí yóò mọ wá bí léèrè pé a ẹ sìsá àbí lágbájá kí ni mo ṣe fún yín yóò tún mọ sọ́kàn lójú irú àwọn èèyàn báyìí ẹ dákun ṣé ká ní àwọn kan á ní à yorùbá ní sàn láàrin ajé ní mú pẹpẹ kọrọ bóyá kúkú sọ sàn tiwọn ni kí ẹni òun ó lè tètè mọ̀ wípé lágbájá wọn ò fẹ́ràn rẹ o kó mọ̀ dé sàkáání rẹ ẹyẹ èèyàn mi ẹ bá ń dá sí lórí ètò àfojúsùn sí náà lórí àbí nǹkan tẹ bá rí sí ẹ bá ń dá ètò yìí fàájì unlimited náà lè tò ètò ní fàájì unlimited lórí ètò níbẹ̀ náà la wà yìí ẹ jẹ́ ká jọ máa róòlù ẹ̀bọ̀ náà ẹ jẹ́ ká jọ máa bá bó ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ní orí ètò ẹ̀yin tèmi ẹ má fi para lórí ètò yìí mo ti sọ fún yín pé fàájì unlimited yìí à kódà àjọmọ gbádùn ara wa lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ètò níbẹ̀ náà láti jọmọ gbádùn ara wa pẹ̀lú àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín ẹ láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ ìyẹn ní orí ètò ẹ jẹ́ àjọ máa bàbọ̀ lórí ètò mú bọ̀ náà. Thank you. ṣeun ṣe mo rí yín lórí ètò ẹkùn wíkẹ́ndì à ń retí ìpè yín lójú òpó aago méjì náà ló fẹ́ lù yìí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò. Thank you. ní ṣíṣí láti pè wọlé bóyá ẹ̀yin náà fẹ́ bá wa dá sí i àbẹ́yìn náà ní kankan tí ẹ fẹ́ sọ lórí ẹ̀ bóyá tẹ̀yin náà fẹ́ bá wa sọ lórí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ yìí ní orí ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló hùwà báyìí àmọ́ ti jẹ́ pé àwọn fúnra wọn ò ní mọ̀ nǹkan tó ń ṣe wọ́n àwọn fúnra wọn kò tiẹ̀ ní mọ̀ pàtó sáwọn fi ń kórìíra èèyàn tàbí sáwọn fi ń kórìíra ọmọlàkejì wọn ẹlòmíín sì mọ̀ mọ̀ ẹ mọ̀ pé àwọn míín wọ̀ sí pé nǹkan tó fẹ́ ṣe ó ti wà nínú wọn wọ́n mọ̀ ọ́n mọ̀ ṣe tí wọ́n ṣe ni kò sí nǹkan tẹ́ ẹ lè sọ ní tí wọ́n ṣe ó ti wà nù wọn àwọn kan wà bẹ́ẹ̀ àwọn fúnra àwọn tó wùwà báyìí kí ni ẹ̀yin náà ní láti sọ fún wọn láti sọ sírú àwọn èèyàn báyìí. ẹni tó ti wí ní ìlànà òun ni mo lérò. àbáyọ sírú àwọn èèyàn báwọn kí lọ̀nà àbáyọ fúrú àwọn èèyàn bẹ́ẹ̀ àti fúrú ìwà tí wọ́n wù yìí. dààmú ẹ bá káàbọ̀ sórí ètò. ẹ máa pé ètò náà. bàbá mi jọba níkọ́rè. bẹ́ẹ̀ ni èmi náà. ẹ ṣeun bàbá mi ẹ fún wíkẹ́ndì ó bọ̀lọ́wọ́jà rẹ̀ ṣe yí mọ́. sẹ́nu lélẹ̀ yìí náà bàbá ẹ ti ń bora mọ́ra. inú inú ilé láti wà. ẹ ṣeun bàbá mi. ẹ mọ̀ ń gbádùn fúgàmù gan. ẹ ṣeun ṣeun bàbá mi. ẹ lẹ́kùsẹ́. ẹ ṣeun bàbá mi. ìyá Ìbàdàn lórí nǹkan tẹ́ ẹ gbé sílẹ̀ yẹn. Hmm ẹ mo kàn fẹ́ bá yín dá sí ní wọ́n gba experience mo ní nípa irú nǹkan tẹ̀ ń sọ̀rọ̀. Hmm. pẹ̀lú ó pẹ́ sọ́nà méjì. ẹ ṣe àwò bàbá mi. ẹ ní ọ̀nà kìíní hmm. ó ní wípé pẹ̀lú irú nǹkan yìí tó bá ń ṣẹlẹ̀ hmm. ó wà on kìíní ni. pẹ̀lú mo ní mo ní eh, àìsí àìsàn yẹn láti rí ìrírí ẹ̀. Ah, ẹ ṣeun bàbá mi. nígbà tí mo wà lójú kan. Hmm. so mo notice ọkàn pé sẹ́rí àwọn òyìnbó ẹgbẹ́ bá sọ fún àwọn aláwọ̀ funfun yìí hmm. wọ́n fàjẹ̀ ìdíkọ̀ láti pretend. Hmm. so mo ti pé nígbà yẹn tàbá jáde because àwọn tó tàjọ jẹ́ Yorùbá tàjọ Ìgbò tá a máa ń ṣeré papọ̀ nígbà yẹn tábà lọ tábà rí mi ẹlòmí àmúgbẹ́fẹ́ǹdì ìdáná tó dé mú àwọn japanese yẹn. Hmm. so gbọ́dọ̀ ti dé méjì yẹn láti máa sọ ó ní ó kàn mọ kápíkan ní àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ wa ni ó lóun ò láìpẹ́ ó ní ìrọ̀lẹ́ ọ̀tún ọlá lọ bá bọ sẹ́ǹdì ẹ̀yẹ ojú ọ̀rọ̀ wa ọlọ́sọ̀kọ́ ó ní kó jẹ́ káwọn lọ káwọn fi dídà sílẹ̀. Ah, ah wọ́n wá wà sọ́fọ́ọ̀sì é kí ló ṣẹlẹ̀. lẹ́nu ẹlẹ́ni tó dúró tiẹ̀ gẹ́gẹ́. ẹ ẹ àjọ wà bẹ́ẹ̀ yẹn tájọ́ ń ṣe fàájì because àjọ pàdé nínú ọ̀rẹ́ kan hmm. tí tó kàn ń ṣe báṣe ìbẹ́ẹ̀ ni. Hmm. so gbèdì yìí ó fà sọ́ọ̀sì bọ̀ tó ń bẹ̀ pé ó fà jẹ̀ fáwọn lọ. ó bẹ̀ sọ̀rọ̀ yẹn ṣé bí wọ́n jáde mo wá fi ọ̀pẹ mo ní kílódé mo ní bá méjì sọ̀rọ̀ kílódé nǹkan kan báyẹn pé kò fẹ́ sí kó dúró ní àbáwo ó ní bọ̀bọ̀ pé tó náwó sí wọn ó ní sọ pé òun láìsẹ̀ tó bóun ṣe ń lò òun ò láìsẹ̀ àmọ́ ní tó mọ̀ rí ni ó lè bẹ̀rẹ̀ sí ní sọ pé òun ò rí rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí yẹn òun ò láìsẹ̀ pé síríìsì òun ò lọ pẹ̀lú ẹ̀. Hmm. ibẹ̀ yẹn ni wọ́n rò pé á àwọn pípò yìí dá hmm. ó dẹ̀ máa ń kọ́mọ̀ sí wọn hmm. tí wọ́n bá rí yín tó bá nífẹ̀ẹ́ yín ọlọ́run bá ń gbọ́ gbogbo nǹkan lẹ́sìn mọ̀ ètò gómìnà lọ ọkọ̀ á lọ bá bọ sẹ́ẹ̀dẹ̀ yẹn á lè fẹ́ jókòó lórí ẹsẹ̀ yín hmm. láti fi ìfẹ́ hàn. Hmm. so that is the little experience mo rí nígbà yẹn ni mo fi mọ̀ pé tá a bá bẹ̀ ní kanra i pé àwa dúdú a máa ń pretend gan. Hmm. ní ẹ̀kọ̀ọ̀kan ó máa ń wáyé ẹ̀ ní orí ẹ̀lòmíràn but spirit yóò kàn ní sàdédé lọ pẹ̀lú ẹ̀mí àmọ́ kí la wá lè pẹ̀lú kí la lè pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ bàbá mi. ẹ ẹ náà ni mò ń sọ gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ ni tọ́lí hmm. spiriti ara èèyàn ni kì í ṣe gbogbo èèyàn ni spiriti yìí máa ń lọ pẹ̀lú. pẹ̀sì hmm. wa ni wípé torí pé ibi ti bí wa àtìṣẹ̀dálẹ̀ wa a find it difficult láti sọ síta hmm. the best way pé ẹ kàn láì ẹ ẹ ó ṣe ó ṣe ẹni máa ń ní much láti bá ẹni yẹn sọ̀rọ̀ púpọ̀ jù bẹ̀tẹ̀ yìí gbọ́ fún ara yóò mọ̀ pé spiriti wo bẹ́ẹ̀ ni lọ. yóò máa pamọ́ra. ẹ máa pamọ́ra ẹ máa ẹ máa fẹ́ láti máa ẹ máa wò pé á ah, tí mo wá ní láti fi nígbà tí lẹ́yìn torí ẹni ni but ẹ mọ̀ sí pé láti stage ẹ̀sìn láti bá jà ọ̀ something like that ẹ kàn ní tí comfortable. ó máa ń wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń wá bẹ́ẹ̀ hmm. but the problem is this. sọ wá rí ní ọ̀nà kejì. Hmm àwọn tó bá jẹ́ pé wọ́n ní irú nǹkan yẹn tó gbogbo èèyàn ní musa máa bí sí eh, àwọn tó ní ẹ̀mí ẹ̀mí búburú nìyẹn irú àwọn èèyàn rí pé kò ní kò ní ní kò ní fẹ́rẹ̀ nìkan kan eh, eh, kò ní fẹ́rẹ̀ nìkan kan irú ìyẹn ti irú àwọn tó ní ẹ̀mí burúkú yẹn wà lára wọn òun fúnra rẹ̀ ó dẹ̀ máa mọ̀ burú bàbá mi ṣé téèyàn téèyàn bá burú gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ ní téèyàn bá burú a tún máa dákúrú nǹkan bẹ́ẹ̀. ìgbẹ́ téèyàn bá burú máa ń dákun hmm. torí pé gbogbo èèyàn ló rè hmm. ẹni everybody ni bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ pé òfin comfortable ọ̀sẹ̀ tó lè bá tọ̀rọ̀ ọ̀sẹ̀ tó lè bá ṣe tó máa tó máa dùn mọ́ nú ẹ máa mọ̀ pé ẹni yìí ó mọ̀ mọ̀ burú fúnra rẹ̀ ni. Hmm sọpẹ eh, lórí òtítọ́ ọbẹ̀ tẹ́ bá rí ẹni tẹ́jẹ́ pé ẹtìrẹ́jì ara àwọn òyìnbó lè ní tẹ̀tẹ̀ tó mọ̀ torí pé mo bá wọn rìn díẹ̀ ó wà ó wà tá a bá fẹ́ sọ tòótọ́ ó wà kì í ṣe gbogbo èèyàn ní ẹ̀mí ara èèyàn ó máa ń bá lọ hmm. bẹ̀tẹ̀ lórí báwa máa ń fáìdẹ̀ difficult láti lè sọ òtítọ́ síta. Hmm. ẹ ṣeun bàbá mi ìmọ̀rí yìí bá ẹ ṣe mo dúpẹ́ látàrí mi bàbá ẹ ṣeun bàbá mi mo ọ̀tà bọ̀nà. tó ọ̀rọ̀ ni bàbá mi sọ yìí kódà wọ́n ní lára àwọn òyìnbó làwọn ti kọ́kọ́ rírú àwọn àwà bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n torí pé àwa jẹ́ Yorùbá gẹ́gẹ́ bí aláwọ̀ dúdú pé àìlè fẹ́ fi gbogbo ara sọ síta àmọ́ lọ́kàn wa àwa gbọ́ mọ̀ wípé lágbájá ìhùn fẹ́ràn rẹ̀ yìí láìkí ẹ̀ sẹ́yìn ó sì mọ̀ nínú èèyàn nífẹ̀ẹ́ fi gbogbo ara bá ṣe àmọ́ wọ́n ní tí èèyàn bá tún wá burú gbà mí a tún máa dákúrú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ pé kò wá ní sẹ́nì kankan tó ń tọ̀ wọ́n fẹ́ràn yóò mọ kanra níbi àjẹ ìlékùkú tó ẹ ṣeun bàbá mi ẹ ṣeun mo dúpẹ́ tó bàbá yìí náà bá sì tún fẹ́ bá wa sọ sí i lórí ètò yìí bóyá yìí náà tún ní kankan tó fara kín tàbí bóyá ẹ̀sùn ní kankan tó tó tó tó tún yàtọ̀ sí tí bàbá wa wí yìí àbí bóyá ìtún ọtí ẹ̀ sọ yìí bóyá ó tún ó tún kù díẹ̀ àbí ẹ̀yin náà lè bá wa pè lójú tẹ̀yin náà bá fi wò ó lórí ètò náà la láti lè ṣe wa ìbílẹ̀ radio tv náà rèé pẹ̀lẹ́mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà ni lórí ètò ẹ̀yẹ́ kájọ máa bá bọ̀ ná aago méjì náà ló ti ré kọjá ìṣẹ́jú mẹ́sàn-án ní iléeṣẹ́ wa yìí aago méjì ló ti ré kọjá ìṣẹ́jú mẹ́sàn-án ẹ̀yẹ́ kájọ máa bẹ́tò bọ̀ ná ń bọ̀. ẹ̀yẹ́ kájọ I don't Thank you. àkọ́kọ́ ẹni tí wọn mọ̀ rí tàn tiẹ̀ rírí tó jẹ́ pé yóò sì wọ́n sì réètì ó ń tọ̀ wọ́n débi pé inú ọmọ bí wọn ni pé ah ìfẹ́ ibi mo tẹ̀sẹ̀ ní lágbájá inú ń bí mi ẹni tí mò ń wò yìí mo ì tiẹ̀ láìkẹ̀ ẹ̀jẹ̀ ló tiẹ̀ dàbí pé kí nǹkan tiẹ̀ kí nǹkan tiẹ̀ pa àbí kí nǹkan tiẹ̀ ṣe ń lọ fún un. tí wọ́n fi máa ń nírú èrò bẹ́ẹ̀ lọ́kàn wọ́n wà lọ́kùnrin wọ́n wà lóbìnrin kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá mi sọ wọ́n ní spirits èèyàn gbà mí kì í bá èèyàn míì lọ àmọ́ àwọn míì wà sí jẹ́ wípé kò sí ẹni tó jẹ́ pé tínú wọn dùn sí rí gbogbo èèyàn ni wọn àti ẹ̀fẹ́ràn èèyàn àmọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ wọ́n ní ẹlòmíì tó bá jẹ́ wípé ó jẹ́ ẹni tó jẹ́ pé kanra pé ó tún máa ń fà á bẹ́ẹ̀ sẹ́lòmíì àmọ́ wọ àwọn èèyàn báyìí kí lọ́nà àbáyọ sírun wọn àti pé ṣé ká sọ pé wọn nífẹ̀ẹ́ tó ni àbí ká ní ẹ̀mí kan náà ní dà wọ́n láàmú tí òfin rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bá ní kankan tí ẹ fẹ́ bá ń sọ sí ní abala yìí ẹ tẹ̀fẹ́ bá ń sọ sórí ọ̀rọ̀ yìí ojú òpó wa òǹbẹ̀ ní ṣíṣí zero seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè fi pè wọlé zero seven four five nine three five three seven nine nine ó lẹ lè fi pè wọlé sí ojú òpó ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà europe ẹ lè pè wọlé sórí whatsapp wa lórí plus four four seven four five nine three five three seven nine nine ẹ sì má gbàgbé ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ fún orin tẹ̀ fẹ́ ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yálà wọn ṣọjọ́ bí ìgbéyàwó ni àbí wọn fẹ́ kí wọn fún ohun kan tán ṣe ẹ ojú òpó wa wà ṣíṣí ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́. tí ò mo kí yín o àbẹ̀kẹ́ kẹ́hìndé iron first cultural mo rí yín o bàbá mi tj awofẹsọ ẹṣẹ mo rí yín bẹ ay orímọ̀ ògùn jẹ́ ay inspiration mo rí yín o lárí bí ìfẹ̀yìn fèyíṣọlá mo rẹ́yìn náà lórí ètò shepherd káyọ̀dé mo mà rí yín o bàbá mi ẹ̀kúṣẹ́ olúwa mo rí gbogbo yín ẹ̀ka àbọ̀ sórí ètò. Thank you. Thank you. wa kó má jà ṣẹ̀ wọ́n irú wọn náà là ń sọ yìí tó jẹ́ wípé ẹ̀ ní ṣẹ̀wọ́n ẹ̀ rò wọ́n wọ́n kàn máa ṣàdédé bínú sí yín náà wọ́n máa ṣàdédé bínú orí ni ìkọ́lọ́wọ́n bá mi kó má jà ṣẹ̀wọ́n kó má jà kò wọ́n ẹ jẹ́ kí sáré ká polówó ọjà náà bí n bá tún padà dé a sì mọ̀ tẹ̀síwájú lórí ètò mò ń bọ̀ náà. Authentic Entertainment Organization Authentic Entertainment Organization Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ MC fún ìnáwó yín ẹ alága fún engagement yín ẹ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ ah, authentic entertainment organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin sì ẹ̀ tí mí kàn abẹ́tẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ ṣètò gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú mc alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ìlú london náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o oh two five nine four four o seven nine two five nine 080 four tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ́ọ̀nì 07 at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ k kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa. Ìbàdàn. ìṣe lẹ́kàrò òdire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀bẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni òdíṣẹ́ yìí bẹ̀bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹ́síjú ọmọ ẹlòmíì bẹ́ẹ̀ lágbo fàájì náà létò. bàbá àwọn àjì ìyá òye ṣe. ẹ ṣeun ọlá rasheed ẹ káàbọ̀ sórí ètò mo rí yín o ẹ wíkẹ́ndì lónìí. ẹ̀gbọ́n mẹ́rin àwọn olùdókòwò ẹ̀kú lẹ́kùn. lórí ètò yìí ojú òpó wá sí ń bẹ ní ṣíṣí àfojúsùn tí yín tẹ́yìn náà rí sí nípa ìwà tá à ń sọ nípa àwọn tó jẹ́ wípé mo bá rí èèyàn báyìí ló mọ̀ bí wọ́n ni wọn kì í fọ́mọ́ràn ọmọlàkejì wọn ẹni tí wọ́n rí tí wọ́n mọ̀ rí ẹ ṣàdédé ni wọ́n sì mọ̀ sọ wípé inú rẹ̀ ń bá wọn àwọn ò fẹ́ràn rẹ̀ àwọn ètí ẹ̀ àwọn ò tiẹ̀ fẹ́ rí bí káwọn ò tiẹ̀ pa bí káwọn ó ṣe léṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ ẹ̀yìn èèyàn mi ẹ̀ kílẹ̀ lérò pé ó fà á ṣáì nífẹ̀ẹ́ tó ni àbí kílẹ̀ lérò pé ó ń ṣẹlẹ̀. nítorí ilé òkúta kọ́ńtọ̀ ìṣòro ayé òkòló ti kọ́ ọmọ orí mi dẹ́. àwọn tó lè rìn ọ̀sìnkù ní ipò ìdílé. àwọn pátákà mọ́nù ọmọ onígbà ìdìbò ìdílé wọn. ìṣọ́nà rẹ̀ sí ọkọ̀ orí ti dá. kọ̀ǹpútà kọ́ ọ̀rẹ́kọ̀ọ́ ní ìlò òṣèlú ọlọ́pàá wọlé lẹ́kọ̀ọ́ lé. àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ fẹ́ kí àwọn èèyàn yín ni abẹ́yìn náà fẹ́ orin lórí ètò ọ̀sẹ̀ ẹ̀fẹ́ ká bá yín pè sí fún ìgbádùn òpin ọ̀sẹ̀ yín ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ sì lè pè wọlé. bóyá ẹ fẹ́ kí àwọn èèyàn yín ni ẹ fẹ́ kí ará ọ̀rẹ́ olólùfẹ́ yín ẹ pè wọlé ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Thank you. mamãe. ètò náà la wà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv tiwantiwa lórí ètò náà la wà yìí báwo ló ṣe lọ lọ́dọ̀ tí yín ẹ̀já mi sí ẹ̀jẹ̀ rí gbọ́ báwo lẹ́yìn ṣe ń ròlú wíkẹ̀ndì yìí ń bẹ̀ wọn ẹ̀jẹ̀ rí gbọ́ lọ́dọ̀ yín inú lélẹ̀ wà ní àbẹ̀ǹbẹ̀ lẹ́nu iṣẹ́ ẹ̀yin bẹ́ lẹ́nu òkòwò yín ní ibikíbi ẹ̀ bá wà bóòdì wíkẹ̀ndì lọ́dọ̀ yín ẹ̀yin bẹ́ lóde àríyá bóòní bóòló ṣe lọ lọ́dọ̀ yín bẹ̀ jẹ́ rí bẹ́ẹ̀ jẹ́ ń dáhùn bó ṣe lọ lọ́dọ̀ yìí ìṣẹ́jú díẹ̀ náà ló kù tá a ní lórí ètò yìí ìṣẹ́jú díẹ̀ náà la ní lórí ètò a ní ìṣẹ́jú bíi mẹ́sàn-án sí i lórí ètò yìí tá a fi máa dágbére fúnra wa lórí ètò ní kété tàgọ́ méjì àbọ̀ bá ti lù náà la máa dágbére lórí ètò yìí kété tá aago méjì àbọ̀ bá ti lù òun náà lámọ̀dágbére lórí ètò níbikíbi tẹ́yìn náà bá wà ẹ̀yin náà fẹ́ kí àwọn èèyàn yín ni àbẹ̀rẹ̀ fẹ́ jẹ́ kí ẹ fẹ́ orin kan lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbàyín ká ẹ á sì gbé sí i lórí ètò ẹ má bá ń bọ̀ náà ń bọ̀. Are you ń kọrin yìí. ǹjẹ́ yìí mo wọ ẹni tí ń kọrin yìí ta ni ta ni ń kọrin yìí. ṣeun mo dúpẹ́ wọ́n ní big shout to all fàájì unlimited crew ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi ṣọlátúndé good luck aláàjì mínú ẹ ṣeun ṣeun mo dúpẹ́ mo kì í yẹ kú weekend ó ní bolè tó yíká yí mọ́ àwọn ọjà abolẹ̀ yìí náà wà ẹ̀ ń bẹ́nu ilé ni àbí bàbá mi mo pé <laughs> abẹ́ ti ń bora mọ́ra <laughs> lórí ètò náà la wà yìí ta lẹni tí ń kọrin yìí ta ní bẹ ta ló ń kọrin yìí ta ní kọrin yìí. Nàìjíríà o tèmi dẹ́ tipẹ́tipẹ́ ẹ̀yin lẹ́yìn tí tó ti pẹ́ tó ti pẹ́ ta ní kọrin yìí ó yẹ ẹ sì dámọ̀ ẹ sì wà lójú rẹ̀ ta kọrin yìí. ọ̀rọ̀ ìdí o èmi náà ń gbọ́dọ̀ ọ̀rọ̀ ìdí rẹ̀. olórin yìí olórin wo ni ń kọrin yìí ìkìlọ̀ ni wọ́n pè léyìí. bọ̀ díẹ̀díẹ̀ lórí ètò áì gbogbo atátó iyọ̀dún ṣúgà gbogbo ẹ̀ dá a kó sí gbogbo frampáànù bọ́ọ̀tì gbogbo tí mo fi ṣebè ètò yìí wọ́n mọ palẹ̀ rẹ̀ mọ́ díẹ̀díẹ̀ ẹ ṣe ń ṣẹ́wọ̀n ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín tá a jọ tún kò ètò tòní ojú òní tì yín o torí pé ojú kì í ti náà lẹ́ ojú kì í tan ọlọ́run ọba mi ojú òní tì yín lágbára ṣe é dùnmarè ẹgbẹ́ yín tẹ̀sí ń gbọ́ wa lórí rédíò wa náà ẹ gbogbo yín pátá náà ni mo kí gbogbo yín silent listener silent watcher wa mo kí gbogbo yín pátápátá àti Japanese ti ń pè àwọn ilé mo lọ́wọ́ yín bọ́lá yín tẹ̀sí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ náà mo o lọ́wọ́ gbogbo yín tẹ̀ ṣeun tẹ̀ darapọ̀ mọ́ mi lórí ètò fún tòní ojú òní ti wá àní dààmú ẹ má gbàgbé ọjọ́ Sunday ọ̀la òde yìí ó náà ní ìkórè CCC Breath of God Parish ìyẹn ní Hilderton ní ẹ̀gbẹ́ car wash ní Wheels Hunters uh, hall níbẹ̀ náà ni wọ́n ti ṣe ní number one onse street London SC fifteen one hb níbẹ̀ ni ó ti wáyé gbogbo yín pátá náà là ń pè pèkẹ́ wá ká bá wa dúpẹ́ ọlọ́run olùkórè ń dúró dè wá tí ó kórè ayọ̀ fún gbogbo wa níbi ìkórè Breath of God parish ccc yìí ìkórè ọdún kẹta rèé tí ọlọ́run ti dá ìjọ yìí sílẹ̀ gbogbo apátá náà là ń pè ó lábẹ́ olùṣọ́ àgùntàn bàbá wa prophet John John Ìmísíolúwa wọ́n pè wá ní Idatin eh, off Idatin road lẹ́gbẹ̀ẹ́ car wash ní hall yẹn wà Eh, ẹ̀yin náà wà aago mẹ́ta ọ̀sán náà ni ìsìn ó bẹ̀rẹ̀ eh, gbogbo wa náà láwà ń bẹ̀ gbogbo àwa òṣìṣẹ́ ìbílẹ̀ rẹ̀ àwà ń bẹ̀ ẹ́ rí wa níbẹ̀ agbára ọlọ́run sórí eh, pé àwọn bàbá wa tán jẹ́ olùdásílẹ̀ yìí ara wa náà ni wọ́n nílé iṣẹ́ yìí gbogbo yín là ń pè ó bẹ̀kẹ̀ wá bá wa kórè ayọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn olórin ẹ̀mí àná ìtì ọmọ ọkọlura wọn báyìí ni lágbára ọlọ́run ní ọ̀la òde yìí a máa retí yín ní aago mẹ́ta ọ̀sán náà ni ẹ̀sìn ó bẹ̀rẹ̀ ẹ má gbàgbé fún ti ìrìn àjò sílẹ̀ mímọ́ Jerusalem láti lè ṣe Holy Trinity Eh, family pilgrims fún ìrìn àjò sílẹ̀ mímọ́ Jerusalem ẹ̀yin tẹ́ tí ń rò pé fẹ́ rìnrìn àjò lọ Jerusalem àsìkò rẹ fún yín o ẹ lè máa san díẹ̀ díẹ̀ látòṣù November yìí three hundred minimum eh, deposit náà lẹ lè ṣe ẹ sì máa san díẹ̀ díẹ̀ títí tí yóò fi di ìparí oṣù March one thousand six hundred and fifty pounds ni wọ́n pè é owó insurance ti wà ń bẹ̀ owó medical treatment ti wà ń bẹ̀ any eh, breakfast lunch dínà oúnjẹ mẹ́ta lójúmọ́ ó ti wà ń ẹ four star hotel lẹ máa dé sí ẹ sì lọ káàkiri kódà kẹ tó kù ní London ni wọ́n ti fún yín ní program gbogbo ibi tẹ́ ẹ máa dé gbogbo ibi tẹ́ ẹ lọ ẹ ẹ pé ẹ̀yin gan fúnra yóò ti mọ ọmọ ibi tó kàn àti ibi tó kàn tí ẹ dé tí ẹ sì gbádùn ara yín nígbà tó bá wá di pé ẹ parí ìrìn àjò náà kẹ tó padà wálé ẹ five star hotel níbẹ̀ lẹ́tì wá lọ ṣe ìgbádùn àṣekágbá ẹ jẹ́ ẹ mu ẹ ìrọ̀rùn ló bá dé one thousand six hundred and fifty fifty pounds òun náà ni ẹ kàn sí iléeṣẹ́ holy trinity family pilgrims lẹ́nìí ẹ fún gbogbo ìrìnàjò sílẹ̀ mímọ́ jerusalem yìí ẹ̀yin náà pa kìtìmọ́lẹ̀ lẹ́nìí ẹ june seven ní two thousand and nineteen náà ni wọ́n gbéra lọ sí ilẹ̀ mímọ́ Jerusalem àkókò tó fẹ̀yìn náà báyìí ẹ jẹ́ káwa náà lọ fojú wa rí gbogbo nǹkan tá à ń kà nínú bíbélì gbogbo àwọn onígbàgbọ́ ẹ jẹ́ ká débẹ̀ ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ Holy Trinity Family Pilgrims wọ́n pè wá sí ilẹ̀ mímọ́ Jerusalem ẹ sì má gbàgbé fún ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò oníṣẹ́ ọwọ́ oníṣòwò oníṣẹ́ oníléeṣẹ́ ńláńlá oníléeṣẹ́ kéékèèké tí ẹ fẹ́ káwọn èèyàn mọ tẹ̀ ń tà tí ẹ fẹ́ káwọn èèyàn gbọ́ pa tẹ̀ ń tà ẹ kàn sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò fún gbogbo ohun tí ẹ bá ń ṣe ni ẹ̀yin oníṣọ́ọ̀ṣì onímọ́ṣáláṣí tẹ fẹ́ ṣèkéde ẹ àjọ̀dún lẹ fẹ́ ṣe ìkórè ni ẹ fẹ́ ṣe àsàlátù ni gbogbo tẹ fẹ́ ṣe lọ́dọ̀ yìí tẹ fẹ́ káwọn èèyàn ó gbọ́ pa ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rẹ̀ ìsọjí ìta gbangba ni àbáyín gbé síta tí gbogbo yóò gbọ́ ẹ fẹ́ kó orin jáde ni ẹ fẹ́ ṣàwo orin ni tẹ fẹ́ káwọn èèyàn ó gbọ́ ẹ fẹ́ ṣe promotion gbogbo fóun tẹ fẹ́ ṣe tẹ fẹ́ káwọn èèyàn ó gbọ́ ń pa ẹ̀ ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbáyín polówó àbáyín gbé jáde ìpolówó ọjà náà là ń gún mú òun ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kábàáyín polówó ọjà ń kí gbogbo ayé ọmọ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbèsè lọ́dọ̀ yín ẹ lè pe studio number wa zero seven four five nine three five three seven nine nine ẹ lè pé ẹ sì lè pé èmi náà lẹ́yìn ètò fún ìpolówó ọjà yín lórí zero seven four two four seven two eight seven four three zero seven four two four seven two eight seven four three ẹ lè pè mí sórí ẹ̀ mo wà lórí whatsapp fẹ́yìntì ẹ bá wà ní Europe Nigeria ẹ lè pè mí síbẹ̀ kó síbi tí àwọn táà ní bá yín polówó ọjà yín ẹ̀yin náà bá wa dòwò pọ̀ lónìí kí gbogbo wa kájọ ń gbéra wa lárugẹ ẹ authentic entertainment organization lábẹ́ àkóso èmi ìyá àbàdàn náà ni fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe mc lẹ́fẹ́ ni fún àjọ̀dún ìjọ àjọ̀dún ẹgbẹ́ ìnáwó lẹ́fẹ́ ṣe ni alága àdúrà alága àjókòó lẹ́fẹ́ event planner lẹ́fẹ́ ni ẹ fẹ́ olórin ẹ̀mí fún ìjọ yín abẹ́fẹ́ olórin fún pàtí yín abẹ́fẹ́ children entertainer ẹ kàn sí wa níléeṣẹ́ wa authentic entertainment organization a wà lórí facebook page ẹ fọ́lọ̀ wa ẹ like. wá ń bẹ̀ ẹ máa ráwọn iṣẹ́ tá a ti ń ṣe ẹ fún gbogbo àwọn òde tá a ti ń lọ ẹ̀yin náà pè wá lónìí fún gbogbo ìnáwó yín níléeṣẹ́ wa authentic entertainment entertainment organization event ẹ lè fọ́lò wa lórí ẹ̀ láìkì péèjì wa ìbáwá fọ́lò ẹ̀ ẹ lè pè mí sórí nọ́mbà mi zero seven four two four seven two eight seven four three tàbí zero seven nine oh eight oh two five nine four four tẹ bá ti dórí péèjì wa tẹ bá ti tẹ̀kọ́ yìí ó máa gbé nọ́mbà yẹn jáde ẹ̀yin náà pè wá fún gbogbo ìnáwó yín lẹ́ni iléeṣẹ́ wa authentic entertainment organization ẹ ṣe ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀ńtẹ̀ bá nìjẹ́ náà ṣe wọn ẹ̀kọ́ àbínú ilé onílé yín bẹ́ẹ̀ lọ́nà onínà yín ẹ̀ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá ò ní di kò ní dè tẹ̀ náwó sí gbogbo bí tẹ ti ń mówó tẹ ti ń ra kírẹ́dì tẹ ti ń ra dátà ọlọ́wọ̀n yóò fi ọ̀pọ̀ rọ́pò bẹ̀ ẹ àwa náà láàmú wá ẹ̀yin náà láàmú b ọba o ojú òní sì wá torí pé ojú kì í ti ọlọ́run ọba èmi náà lọ lónìí wọn ò ní lọ lọ ẹja tó lọ tí ò dálé omi wọn ò ní lọ lọ ọkọ̀ tó lọ tí ò dálé odò èmi ní mọ̀wá ẹ̀ náà ní mọ̀wá o torí pé ọbẹ̀ níbẹ̀ ṣú àtẹlẹsẹ̀ báyìí náà ni mọ̀ ọ́ bẹ̀ náà títí ijọ́ mẹ́jọ tá a tún fi pàdé ìrè lójú owó ìrè lójú wa rí ẹ gbogbo èdè gbogbo èrè tó yá àgbà gbogbo èrè tó yá àgbà lábàjẹ́ odò náà ní jèrè rẹ̀ lágbára ọlọ́run àwa náà ni àá jèrè rí ayé wa lágbára ṣéédúmárè ẹ dákun o a ti wà ní wíkẹ̀ndì báyìí ẹ má mutí bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ má wakọ̀ tẹ́ ẹ bá mutí ẹ jẹ́ ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a bá lò òde àríyá ẹ má jàájàjẹ ranjú ẹ má jàájàjẹ ajẹ́fẹ̀yà ó ẹja ara jẹ níwọ̀nba tó jẹ́ wípé yóò ṣara wa lóore ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣeun ìyá mi olúyọmí olúpọ̀nlé ẹ ṣe wọn ni well done my dear sister have wonderful weekend are you too ma ẹ ṣe ìròyìn ayọ̀ adé ẹ adé lówó bàbá wálé ẹ ṣe mo rí kábíyèsí fash èèyàn mi mori rí eku o ẹ ti igbeyawo to ń bọ̀ ní dìsẹ́mbà yìí ọjọ́ kò láyọ̀ agbára ṣèdùmarè àní dájọ́ lékú lọ́wọ́ lágbára ọlọ́run ẹ àwa tá a dájọ́ náà láfàyọ̀ ṣe lágbára ṣèdùmarè a ma lọ lónìí láti padà níjọ́ mẹ́jọ ẹ dákun bẹ́ẹ̀ bá rí èṣù tó wọkọ́ mú tó fi gọ́gù òdú ẹ má fọwọ́ mú èṣù ṣeré o èṣù oníṣemí kò ní ṣẹ̀yìn kò ní yà sí lè kó wa gbogbo wa títí ìjọ́ mẹ́jọ tá tún fi pàdé ká pàdé láyọ̀ ká pàdé níre ká mọ̀dọ̀ lódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dàbọ̀. àgbà Only twenty family pilgrims, the masters at only land pilgrimage. We are at it again. Jerusalem pilgrimage. Are you a Christian? Do you love Jesus? Would you like to experience firsthand what our Lord passed through for us? Join Holy Trinity Family Pilgrims this year and witness that glory of God. Visit River Jordan. Mount Carmel, the Sea of Galilee, Nazareth, the birthplace of Jesus, Jericho, Gethsemane Garden, Bethlehem of Judea, the burial place of Jesus Christ, and many more of the historic places you have been hearing about in the Holy Bible. This pilgrimage is bound to enhance your understanding of the Holy Bible and bring you closer to God. As part of your experiences, you will climb the Mount of Beatitude, get baptized in River Jordan, visit the home of Mary and Joseph, Jesus' earthly parents, swim afloat on the Dead Sea. Present your prayer request directly to God at the Wailing Wall. In short, you will follow the footsteps of our Lord Jesus as he lived in those days. At Holy Trinity Family Pilgrims, your physical and spiritual comfort are our priority. Listen to someone who has experienced us. We really enjoyed today. We moved around, we saw what they do, the culture and everything. And uh, that brings the better understanding of the Bible and even the man our Lord Jesus Christ to us. So we are more delighted and more more happier today, and the knowledge that we get today is uncomparable. Holy Trinity Family Pilgrims based in London will take care of your transportation, accommodation, guidance and tourism needs. We have been doing it and we will continue to do it. Spaces are limited, so you need to register now. Our prices are affordable. For more information, contact us at Holy Trinity Family Pilgrims, Albert Basin, Royal South Docklands, London E16, 2QY, or call Pastor Elijah Kumuyi on 079 846 348 98 or Captain Mother Hassan on 078 seven two one three seven nine five three. Our spiritual journey awaits you. àròkọ àdàkọ àforúgbìn fún òdìdí ọdún kan gbáko àkókò ìkórè dé akórè ọlọ́run ọba fèrè sísẹ wa torí bẹ́ẹ̀ a ṣe ń pe gbogbo ènìyàn láti darapọ̀ wá bá wa yan ọba olú ìkórè fún third adult harvest thanksgiving service sí ìjọ celestial church of christ faith of god parish tó wà ní one shanta social club number one on street london south east fifteen one hb ṣe ń pe gbogbo ènìyàn takọtabo ìlú lọ́mọdé àti lágbà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àti lọ́gbẹ̀lọ́gbà gbogbo ẹni tó ti jàǹfààní lábẹ́ ìfàbúrúyàn prophet john john ìmísí ọ̀run ẹ máa bọ̀ kájọ dáwọ́ ẹ̀dùnú sí àjọ̀dún ìkórè àgbà ọdún kẹta ti ìjọ wa tó máa wáyé ní twenty fifth november two thousand and eighteen ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tí a wà yìí bẹ̀rẹ̀ ní aago mẹ́ta ọ̀sán three pm pẹ̀lú àkòrí citizen of heaven philippian chapter three verse twenty àwọn olórin ẹ̀mí àwọn akọrin ìjọ àwọn ìránṣẹ́ ọlọ́run àti lókolóko lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ló máa wà nínú ilé lọ́jọ́ prophet john john ìmísí ọ̀run yóò ti máa jẹ́ olùgbàlejò Let's celebrate the third adult harvest Thanksgiving service of Celestial Church of Christ, Spirit of God Parish, situated at Wenshonta Social Club, number 1, Ocean Street, London Southeast 15, 1HB. Come, let's celebrate it together. The blessing of God awaits you all. Jesus is Lord. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò níléeṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ fún ìnáwó yín ẹ alága fún engagement yín ẹ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ ah authentic entertainment organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ ètò gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organisation ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́ jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o oh two five nine four four o seven nine oh eight oh two five nine four four tàbí oh seven four two four seven two eight seven four three oh seven four two four seven two eight seven four three ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ́ọ̀lì oh seven at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa. ilé sí ilé bó ṣe wù ká ṣe fẹ́ lájò ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣe ilẹ̀ ti re débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀bẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ yìí bẹ̀bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹ́síjú ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yìn ọmọ káàrò òjì ti wá fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn-án láti jẹ́ kí ọjà rẹ di ìlú mọ̀ kákàrí ayé ìyá ìbàdàn ìlẹ́ńfẹ̀ wọn ẹ máa iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Ẹlẹ́dùà yóò túbọ̀ tí ọ náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí zero seven four two four seven two eight seven four three zero seven four two four seven two eight seven four three tàbí studio number o oh seven four five nine three five three seven nine nine o oh seven four five nine three seven nine nine níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ni bílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́.